ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدوقف ألوم الله أبتي أشواني مسلمي أبتي أنكما ب لوري سنة نبوة محمد صلى الله عليه وسلم أني لي ما بلوري سنة يما kọ́lọ́mọ bá subhanahu wa ta'ala má fi ṣe àdánwò fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ọ̀nà wa muhammad sallallahu alayhi wa sallam kó fún wa ní ikhlas àti ìtẹ̀lé ìlànà anábì náà sallallahu alayhi wa sallam lẹ́yìn náà atọ̀rọ̀ asalatu fún wa muhammad sallallahu alayhi wa sallam. ẹni tó ṣe wípé gbogbo ń tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fẹ́ òun náà ni ó ti ṣàlàyé fún wa anabawa muhammad sallallahu alayhi wa sallam ó ní máa taraktu shay'an yuqarribukum ila allah illa wa qad bayyantuhu lakum kò sí nǹkan kan tó lè mú yín súnmọ́ ọlọ́run ọba àfikún ṣe wípé mo ti yọ̀ǹbẹ̀ fún yín bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó lè mú wa rí ìbínú ọlọ́run ọba àti kó ṣe pé kí anagba muhammad sallallahu alayhi wa sallam kó ti kìlọ̀ ẹ̀ fún wa ike ọlọ́run ọlọ́run kò máa bá anagba muhammad sallallahu alayhi wa sallam kó máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà rẹ̀ títí dídọ́ngbìn di alkiyama lẹ́yìn náà èyí tí wọ́n ní ká máa fi ṣe ìrántí fúnra wa ní abẹ́ wàzákìr fa iná zikọrọ tánfà olmọ́mìnì ṣe ìrántí torí pé ìrántí yóò mọ wúlò fún àwọn olùgbàgbọ́ òun náà ni àríbá mafhumuhu fi ilkitabi wọ́sùn náà kí là ń pè ní rìbá kí ni àgbọ́yé rìbá nínú ìmọ̀lẹ̀ alkùrọ̀ánì àti sunna àríbà gbólóhùn yìí gbólóhùn lárúbáwá ni bó ti ẹ̀jẹ̀ wípé àwọn èèyàn a máa lò ó pàtàkì jùlọ nínú èdè yorùbá wọn á ní ó ń gba rìbá ṣùgbọ́n tí yorùbá sọ pé yẹn ń gba rìbá ntí àwọn ń sọ òun ni pé ó ń gba bribe ṣùgbọ́n gbólóhùn yìí àwọn náà yà lọ́dọ̀ àwọn alárúbáwá ni ìtumọ̀ rìbá ní ọ̀dọ̀ àwọn alárúbáwá ìtumọ̀ rẹ̀ ni àzíyá da wọ̀nàmá kí nǹkan lékún gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ní wa ìfà anzalna alẹ́ almaha ta'azzat wa robert ọlọ́wọ́n ọba ní ta bá sọ omi kalẹ̀ sórí ilẹ̀ ehitazat yóò mì yóò yíra padà wa robert yóò di nǹkan tó ṣe pé yóò wo àwọn nǹkan jáde wa ambatat min kulli zawjin bahij yóò wá wo àwọn irúgbìn lóníranran tí ó máa já wọn rúgbìn tí ó máa ṣojú lọ́yìn kí la fẹ́ ló ń belé o ni pé ọlọ́run ọba ló gbólóhùn wa robert robert that is zadat wa namat yóò lékún bẹ́ẹ̀ ni ó gbèrú so arriba riba ní èdè larabawa ó túmọ̀ sí anama wa ziyada kí nǹkan lékún ṣùgbọ́n táwọn alárúbáwá tó bá tún lo gbólóhùn rì báyìí ní lílò míì tó tún dá tó jẹ́ lílò tí wọ́n dá yà lọ́tọ̀ ó máa ń túmọ̀ sí oríṣiríṣi nǹkan eléyìí ni tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó pè ní ribal jahiliya riba jahiliya ní ìtò sọ nínú ọ̀rọ̀ ẹ̀ nínú hajjatul wada ájì dágbére tó ṣe tó ṣe kó náà ni ájì ẹ̀yẹ ọ̀kan tí a nábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó ní opportunity láti ṣe nígbàtí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní kí ó kọjá sí ìgboro madina anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó wá ń ṣe khutba fún àwọn èèyàn níbi ájì ó wá ní àlà fa'ina amra aljahiliya ti maudur wariba aljahiliya ti maudur ó ní riba jahiliya maudur nǹkan ti gbẹ́sẹ̀ lé wa awwalu riba abọ́ruhu riba al-abbas rìbá àkọ́kọ́ tí mo fẹ́ gbẹ́sẹ̀ lé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí òun náà ni rìbá al-abbas tani al-abbas òun náà ni bàbá ẹni tí a mọ̀ sí abdullahi bin abbas ọ̀nkù anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ló jẹ́ ẹ̀gbọ́n bàbá anabi ni al-abbas jẹ́ sanabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní rìbá àkọ́kọ́ tóun fẹ́ gbẹ́sẹ̀ lé ní ààyè tóun ti ń ba yín sọ̀rọ̀ yìí òun náà nínú rìbá tí ọ̀nkù mi al tó máa gbà kí ni rìbá tí àwọn èèyàn bíi al-abbas máa ń gbà òun náà ni wípé wọn a máa yá àwọn èèyàn ní owó tí wá yá wọn ní owó tí àsìkò tó bá tó láti dá owó yìí padà fún wọn tí ẹni ò bá ní agbára àti dá owó yẹn padà wọn wàá sọ fún pé kí la ṣe báyìí ìmọ̀ àǹtórùbíyà wa ìmọ̀ àǹtẹ̀kọ̀dìyà ṣé wàá fi kún àbí wàá sanwó mi that is mo tún mo lè fún ẹ lásìkò sí kí n tún fún ẹ lásìkò sí àbí kí ni wọ ìmá àǹtẹ̀kọ̀dìyà àbí kò sanwó mi sìn so ẹni tó bá lówó àti san yóò sanwó rẹ̀ ẹni tó wò bá lówó láti san yóò ní fún mi lásìkò sí kó o tún fi owó kún tó lè jẹ́ pé ten thousand ló yá lọ́wọ́ rẹ̀ yóò sọ di bíi twelve thousand ó lè fún un níbi oṣù kan àbóṣù méjì kún so eléyìí ni tí wọ́n ń pè ní riba jahiliya òun ni lílò míì tí lárúbáwá tún máa ń lò fún gbólóhùn rìbá a ní àlékún ló ń jẹ́ rìbá ìgbèrú ló ń jẹ́ rìbá ṣùgbọ́n ní special context tí lárúbáwá lo gbólóhùn riba wọ́n ń tafà sí pé káyà yẹn ní owó kí ẹni yẹn kó mọ̀ wá lágbára àti dé owó yẹn padà nígbà tí àjọ ládéhùn. tó ń wà ní àwọn òfun lásìkò sí ṣùgbọ́n àsìkò táwọn ẹ fún sí yìí yóò fi owó kun òun náà wà gbà. ìgbà míì dẹ̀ ní wọ́n á yé ẹnìyẹn lówó láti ilẹ̀ tí wọ́n á ti fi èlé kun láti ilẹ̀ ten thousand mo fẹ́ kó fún ẹ yìí ṣùgbọ́n tó bá dá padà fún mi twelve thousand ni wàá fi sàn. eléyìí náà lára ribal jahiliya ni àlékún tán máa ń gbà lórí owó tó jẹ́ ti jà ìléya wọ́n á tún máa ṣerú yìí tí mo fẹ́ sọ yìí náà òun náà ni wípé ká tajà fúnra wọn yóò tajà fún kò ya lówó ọjà ló tà fún bóyá ó tajà yìí fún ní ten thousand naira àsìkò tó yẹ kó sanwó yìí fún ó wá tó kò wá rí owó ọjà yìí san yóò wá ní bóòní tí ó sanwó mi àbí kí ni àbí wà á fi lékún òun fún ẹ lásìkò sí i eléyìí ọjà ló rà lọ́wọ́ rẹ̀ láwìn àsìkò tó yẹ kó sanwó ọjà fún tó san yóò wà ní ṣé wàá sanwó mi àbí kí n fún ẹ lásìkò sí i kò fi sanwó mi. ìran méjì tí mo kà sílẹ̀ lákọ̀ọ́kọ́ ìyẹn owó ló yá kò ń ṣọjà ló tà fún àsìkò tó yẹ kó sanwó fún tó kò rí owó yẹn san yóò ní kó ń fún lásìkò sí àbí kó tiẹ̀ ṣe pé láti ìpìlẹ̀ náà ni ó ti fi èlé kún owó yẹn eléyìí ni àwọn ìran nǹkan tí wọ́n ń pè ní riba jahiliya riba jahiliya so jẹ́ nǹkan táwọn èèyàn tẹ̀rì sí gan ibi tán tẹ̀rì sí dé ọ̀nkù anabiwa muhammad sallallahu alayhi wa sallam al-abbas ibi tóun ti ń lékì owó títí ẹ̀ nìyí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pa aláṣẹ wípé kó fagilé ṣùgbọ́n kí ọ̀rọ̀ yẹn lè ba sínkì dáadáa anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé riba jahiliya mọ́ọ́dún nǹkan tá a ti fagilé látòní lọ ni wa awwalu riba dọ̀rùhù riba amina al-abbas rìbá tá a kọ́kọ́ gbẹ́sẹ̀ lé ní rìbá ọ̀nkù mi al-abbas. na nígbà tí yẹn bá ṣe kíni tó bá sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ ọ̀nkù rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó kọ́kọ́ kọ ìbàjẹ́ tí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ń ṣe dẹ́ńtà ló mọ́ ẹni téèyàn ti jújù lọ òun náà ni ẹni tó jẹ́ ti téèyàn ọ̀pọ̀lọpọ̀ lè sọ̀rọ̀ sáwọn èèyàn ṣàkàṣàkà ṣùgbọ́n tó bá di ẹni tó jẹ́ bí àwọn èèyàn nínú fámìlì rẹ̀ ní ó lè máa lẹ̀ yóò máa dọ́gbọ́n ṣùgbọ́n ẹlòmíyìí ta ó lè sọ̀rọ̀ sí wọn jàòjàò ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó fẹ́ kọ́ rí báyìí ní ibi tí gbogbo àwọn èèyàn wà oni wa awwalu riba adọ́ruhu riba annina òfin riwaya riba al-abbas riba àkọ́kọ́ tá a fẹ́ fagilé oni riba al-abbas àwọn nǹkan tí al-abbas tó dẹ̀ kó sí ni ibi tó ti mékì owó ẹ̀yìn ṣùgbọ́n al rọ́dí allahu anhu àwọn ẹni ọlọ́run tó ṣe pé wọ́n mọ pàtàkì ànábì láàrin wọn sọlọ́lọ́hu alayhi wa sallam ó mọ̀ pé ntọ́lọ́wọ́ ọba ní kó sọ ló sọ fáwọn kò ń ṣe pé ìfẹ́ ṣe àrífín sí àgbà àbí ìfẹ́ fojú kéré ó mọ̀ wípé kí nǹkan yìí lè múnádóko táwọn èèyàn lè gbọ́ nǹkan yìí yé ló fi fòun ṣàpèjúwe tí ó ń ṣe yẹn ni àmọ́ iye àwọn làwọn kó sínú ọ̀rọ̀ ẹ̀kọ́ kan wà ń bi eléyìí ò ní wípé ẹni tó fẹ́ ṣe wá àfi fáwọn èèyàn kọ́kọ́kọ́ kọ̀rẹ́kì ara ẹ̀ náà kó kọ̀rẹ́kì àwọn tán súnmọ́ jùlọ. ọmọ ọ̀rọ̀dì aláwọ̀ lára àwọn nǹkan tí wọ́n gbà wá lọ́dọ̀ rẹ̀ ẹni tó fi ń kọ́ṣe anabi muhammad sallallahu alaihi wa sallam nígbà ìjọba umar tó wá fẹ́ kọ̀ nǹkan fáwọn èèyàn pé ká má ṣe é á pe àwọn ọmọ ẹ̀ lọ́tọ̀ ipe tí ń bá fi ìyà jẹ àwọn èèyàn lórí nǹkan báyìí ìlọ́po méjì ní títí tí ń bá rí tẹ́ ń ṣe. so débi pé nǹkan míì tó ṣe wípé tó bá ṣe pẹ́lú mi wá ní ọmọ wa là á fẹ́ kó mọ pagere ń bẹ́ ni ó mọ̀ rọ̀dẹ̀ láwa àánú ó lè fẹ́ ṣe bẹ́ẹ̀ ní ṣe tánà dí àwọn ọmọ ẹ̀ ń gbà mí bí ìgbà tí àwọn ọmọ ẹ̀ tí wọ́n lọ sí ìlú sham táwọn ń bọ̀ wá wọ́n yí ọ̀dọ̀ ẹni tó jẹ́ bíi gọ́vnà umar ó wá ní kan kó owó kan fún umar bọ̀tọ̀ owó tí mo ní ẹ kó fún yìí mo yọ̀ǹda fún yín ẹ lè fi ṣe business kẹ̀dá capital padà fún umar tẹ́ bá dé madina ìyẹn abdullahi àti obedullah àwọn méjì bá fi ṣe business nítòótọ́ wọ́n rà wọ́n tà sẹ́yìn gbà tí wọ́n wá dé madina wọ́n ṣàlàyé fún umaru umaru ní àti èrè àtọ́jú owó ẹ̀kọ́ gbogbo ẹ̀ kalẹ̀ so àálì rọjà láwọn àńgbẹ́ṣẹ̀ wọn ń sọ wípé àà ah, ah, khalifa ẹ̀ mọ̀ ṣe báyẹn táwọn ọmọ yìí bá lùzì ń bi èrè tí nípa bísínẹ́sì tán ṣe ṣé máa gbójú owó àbẹ̀ nígbà máa gbà kẹ́ so báyẹ pé ẹ gbójú owó tán bá lùzì ní kí ló tẹ fẹ́ gbèrè lọ algunu ibi tí yàrá ti fẹ́ jèrè yóò ṣe kí ni tí lọ́ọ̀sì bá wá ń bẹ̀ náà ó gbọ́dọ̀ ṣe tán àti fara gbá ni. so àìní rọ̀dàlá àìní bẹ́ẹ̀ lọ ọmọ rọ̀dàlá ni pé tó yẹ pé wọ́n bá lùzì ni ẹ ní sọ pé ó kàn yín náà ẹ gba ojú owó ni torí pé n tán sọ ni pé kan kó owó fún yín ọ̀wá ni ó dáa ẹ̀fẹ̀ kò wú ṣe é tẹ́bá insist pé rárá wọn ní kó yẹn lọ ẹ ṣe é ní mùdọ́rábà dàtí káwọn náà gba páàtì ẹ páàtì èrè yẹn kẹ́yìn náà gba páàtì èrè yẹn ìyẹn ni umaru yẹn ṣe yọnu sí but ordinarily ó yẹ káwọn ọmọ yẹn do yẹn sápò ni ṣùgbọ́n umaru dalawa anu kò fẹ́ kí àwọn èèyàn máa sọ nǹkan káàkiri nìkẹ́ a ah, kò ṣe ní jọ́mọ tiẹ̀. eléyìí ẹ̀kọ́ ńlá ni fún ẹnì kọ̀ọ̀kan wa náà anabuwa muhammad sallallahu alaihi wa sallam a fi àwọn ẹbí rẹ àbí àwọn ọmọ rẹ ṣàpèjúwe nígbà mi níjọ kan àwọn èèyàn kan èèyàn kan ó yá nǹkan lọ́dọ̀ àwọn èèyàn ó wá ń dìnnà nǹkan yẹn ó yẹ kán gé ọwọ́ rẹ̀ fún nǹkan tó ṣe yẹn ni ṣùgbọ́n wá àwọn ẹran usama bin zayd anabi nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ẹ jẹ́ ká ti bá anabi sọ̀lá àṣàm di usama náà wá wo bóun ṣe súnmọ́ anabi sí wà lọ bá anabi muhammad sọ̀lá àṣàm lẹ́ni tó ń ṣí pẹ̀ fún obìnrin yìí ó anabi òsàn kankan anabi mímbà إنما أهلك الذين من قبلكم إن كتبع وتشواجين ونقي إذا سرق منهم الشريف تركوه تاني تجيني أبي تبجل لاري وفيله وإذا فرق منهم الضعيف وأقاموا عليه الأدى عليه الأدى tí ẹni tó jẹ́ ọ̀lẹ́ ẹni tí ó lẹ́bí bá jalè wọn ò ní tó ń bẹnu tí ọlọ́run ní pé kan gé lọ́wọ́. ولو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها tí fatima ọmọ muhammad bá jalè máa gé ọwọ rẹ ọrọ yẹn ni ó ti pa gbogbo gbogbo tó ń bẹ lẹ́yìn gbogbo ìsìpẹ́ usama bin zayd ó ti gbádànù kò ní ìdí àyẹ̀ṣẹ́ ń rojọ́ lọ títí so ìpẹ̀lọ́rọ̀ yìí wọ́n ti mọ̀ pé kò sí tó lè ṣẹlẹ̀ owó ọmọbìnrin yìí wọ́n á gé ni kí la fẹ́ ló ń bẹ lẹ́yìn. òun náà ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ala ẹ̀tẹ́tì ẹgbọ́fà iná rìbà jahiliya ti mú dùn rìbà jahiliya afagilé wa awwalu rìbà àdọ́ ọ̀hún rìbà alábàs rìbà tí ó kọ́kọ́ forí gbá eléyìí òun náà ni rìbá al sọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lè sọ fún wa nínú alukur'an kẹrìm nípa ọ̀rọ̀ rìbá yìí náà ọlọ́wọ́n ọba ní ya ayọ̀ lẹ́dínà amánu takulọ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ ọlọ́wọ́n ọba wàzọ́rù máa bá kìyàmínà rìbá nkuntumu mini gbogbo tó bá sẹ́kùn pa rìbá ẹ̀jáwó ń ẹ gbọdọ jẹ́ mọ́ra tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo fàyín lam tẹ fàálù ṣùgbọ́n tẹ́ bá ń harbi ẹ retí ogun ẹ máa retí ìyẹpẹrẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ harbi fàyín falakum ru'usu amwalikum la tazlimuna wa la tuzlamun ẹ gba ojúlówó owó yín tẹ bá ti túbá ẹ mo tajà fún yàn kan ni sòkò wàá rówó san fún mi lásìkò tó yẹ kó san mo wá sọ fún un wípé ẹ máa fún ẹ lásìkò sí ṣùgbọ́n ọ̀nà àfọwọ́kùn ọlọ́wọ́n bá ní wẹ̀yìn tó tòun tẹ ti túbá ẹgbà kínní falakumuru oṣù amuwalikum kápítà yín ẹgbà látàbílímùn ẹ gbọ́dọ̀ ṣàbòsí fún àwọn èèyàn wà látàbílímùn àwọn èèyàn gbọ́dọ̀ ṣàbòsí fún ẹ̀yìn náà wọ́n tó ń tó jẹ̀yàn lówó sanwó rẹ̀ mọ́tò ghaniyi rúlmùn ẹni tó ní owó láti san fún ẹni tó jẹ lówó ó wá ń lọ lára ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní mọ́tò yòhílò ìrùdọ̀hù àkókò bàtà ẹni tó jẹyàn lówó tí ò fẹ́ sanwó ẹni tó dẹ̀ ní lọ́wọ́ ṣùgbọ́n èyí tí èsàn ẹni tó tí yóò ìsan gbèsè tó jẹ́ ó tún fi ń ṣe kíni ó fi ń ṣe fàájì káàkiri ni kò ń ṣe ìwọ ọmọlúwàbí leléyìí kò ń ṣe ìwọ ẹni tó páyọ ọlọ́run ọba owó tí wọ́n fi ń ṣe fàájì káàkiri tó fi ń gbádùn ààrẹ ẹni tó yẹ lówó ń jẹ nira òun náà lè nídìí owó yẹn fún nǹkan ṣùgbọ́n òwò títí ẹ̀ àǹfààní ara títí ẹ ìgbádùn ayé títí ẹ nìkan ló ń wò anamisọlá sọlẹmi yòhílò ìrùdọ̀hù tẹ́yìn ìyẹn bá pariwo ẹ̀ síta tó lọ sọ̀rọ̀ ẹ̀ káàkiri fáwọn èèyàn ní halali ní tẹ́yìn yẹn ṣe àmọ̀ pé ẹ̀sìn ní kíni ká má sọ̀rọ̀ ara wa lẹ́yìn láì dá ká má bara wa jẹ́ ṣùgbọ́n lára àwọn eréà téèyàn ti lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dá lélẹ́yìí bí aláti lè fi wọ́nu àwọn èèyàn lágbájá kò ń san owó tó wá jẹ yín lówó o wa ń bà mí lórúkọ káàkiri ó ń bà mí lórúkọ jẹ bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ lórúkọ jẹ torí pé kí ni ìwọ náà wù ọmọlúwàbí. lára ọ̀nà tí ẹ̀rẹ̀ fi máa sọ̀rọ̀ yẹn láì dá òun ni pé kẹ́rin yẹn jẹ́ni tí ó mọ ṣe kí ni tí ó mọ spread bídíà àbí mọ spread nǹkan ẹ̀ṣẹ̀ ló fi jẹ́ pé àwọn àfa wọn a máa try láti summarize ẹ̀ wọ́n ní azamu lẹ́sà bí ríbàtì fi ṣètẹ̀tì mutazọ́límì ẹni tó ṣe wípé wọ́n ṣàbòsí fún bírú kéèsì ẹni tó yáwó lọ́wọ́ èèyàn tí ò fẹ́ sanwó yàn ẹ wá ń pariwo orúkọ ẹ káàkiri ẹ ń sọ fáwọn èèyàn ẹ ya lówó kò ní sanwó yín o ẹ má tajà fún kò ní sanwó yín o mutazọ́límì bákan náà wọ́n mu àrífin àtẹni tó ṣe kó ń tráyì láti describe yẹn eléyìí asábà máa common lọ́dọ̀ àwọn afá aládìsí ń gbà mí tó máa ń ṣe tààrífù yẹn kan tó jẹ́ oníbídíà kan sí kejì káwọn èèyàn lè mà wọ́n mu hazirin àtẹni tó ń tráyì láti ní àwọn èèyàn lárésá eléyìí náà kó mọ̀ lọ́dọ̀ àwọn afá aládìsí àtàwọn afá alákìídá wọ́n ní lágbájá múrjíù ni lágbájá jàmí ni lágbájá báyìí báyìí ni káwọn èèyàn lè sá fún torí wípé kí ni ó lè affect ẹ̀sìn àwọn èèyàn torí wọn ní lágbájá òwò kọdàrí òwò jàmí òwò jábúrí òwò mọ̀tẹ́zìlì òwò àṣàárì káwọn èèyàn lè mọ́ lọ kó sí kí ni ká mọ́ lọ kó sí páńpẹ́ rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní kí ni atahazir bákan náà wọ mustaskin ẹni tó ń fẹ́ béèrè fatuwa lọ́dọ̀ àwọn àfa bákan náà wà mujahirin fiskon ẹni tí ò ti ju ọlọ́run gbangba ata ni ó ti máa mutí gbangba ata ni ó ti máa ṣe zina ìrú èèyàn bẹ́ẹ̀ kò ní ríbà ẹ̀wọ̀n sọ̀rọ̀ mi lẹ́yìn láìda ìwọ́gbọ́n ò ti ju ọlọ́run bá gbangba ata ló ti ń fọgbọ́ ọlọ́run bá yá. ìkẹfà ni wọ́n máa ń tọ́lá balẹ̀ ànátà fi ìzàlẹ̀ ti mú kárí ẹni tó ṣe pé àwọn ìwà àbàjẹ́ ń lọ láwùjọ ó wá lọ́wọ́ ẹni tó lè ràn án lọ́wọ́ bóyá ọba ló lọ sọ fún ni bóyá olórí ìlú ló lọ sọ fún ni pé àwọn ọmọ máa ń ṣe nǹkan báyìí báyìí báyìí tí ò da ládùúgbò wa àwọn agbọ́pọ̀ òun ló sọ wá ní ó lọ ń bá wọn jẹ lẹ́yìn tọ́lá balẹ̀ ànátà fi ìzàlá ti mú kárí ni. sókè la ló ń de eléyìí òní pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó mọ́tò gani yẹ zolmu ẹni tí ó jẹ wá lówó ó dẹ̀ ní ṣùgbọ́n kò fẹ́ sanwó yẹn àbùsí ni tó ń ṣe yòhílù ìrọ̀hùn n tó ń ṣe ìyẹn sọ di ẹ̀tọ́ n tẹ ìyẹn bá sọ ń pa rẹ̀ tó bá jẹ́ pé nǹkan òdodo ló sọ ń pẹ̀ ó sọ di ẹ̀tọ́ fún un. sọ àyà wípé wàláyé tàbá àdókùn bá àbọ̀ àyòhébó àdókùn máa yá àkùlà láàmú àfi ìmẹ́yìntàn fakarí ìtumùhù kò wà sóhùn. torí pé n tó ń sọ yẹn ni ó ni ó jẹ́ victim nǹkan yẹn àwọn èèyàn ni ó kò sí ni ó kó sírú nǹkan tó ń kó sí yẹn ṣùgbọ́n tó bá yẹ sọ fáwọn èèyàn wọn á yẹra bẹ́ẹ̀ náà lẹni tó ń spread dídíà táwọn àfẹ́sìn bá ti ká wọn á wọ́n àwọn èèyàn ègé ìṣe ah ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láìda bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láìda ṣùgbọ́n ṣé ó deserve ó deserve why torí pé tán bá filẹ̀ tán àbá sọ àmọye àwọn èèyàn yóò sọnù látàrí ẹ̀sìn àkóbó bẹ́sìn so irú ẹ̀sìn ìwò ẹ̀sìn ó ju ìwọ títí ẹ lọ so bẹ́ẹ̀ ni àwọn àfa àpọ̀ṣe máa ń ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí ni so anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ni wa ókú bàtà tán bá jẹ́yàn torí ẹ̀ ó dìsáàbù ẹ̀ torí pé kí ni òun ń ṣe mọ́tlù òun náà ni wípé ó ń dìlé owó ẹni tó fẹ́ san tó yẹ kó san fún ó ń dìlé rẹ̀ náà tẹ́ni ò bá ní owó yẹn àti dá padà ńkọ́ kò ń ṣe pé ó lówó lọ́wọ́ kò fẹ́ sanwó wa kò ní ni ayé alówó àbórajà lọ́wọ́ wa kò wá ní owó àti dá padà kí ni ká ṣe ṣé à á lo ipe kí ni imman tẹkùdíyàwó imman tóòrùdíyà sanwó mi àbí kó fi kún islam ní rárá ọlọ́wọ́n bá ní wà nkánà dúró sọ́rọ́tì fanadíra tún ní ìlànà ìsọ̀rọ̀ ẹni tó jẹ́ lówó tó tajà fún tí òrówó ẹ̀ sàn kò ní ni àbó ya lówó kò rówó ẹ̀ tó bá jẹ́ pé kí ni dúró sọ́rọ̀ ni ẹni tó ṣe para ni kò ní fanadira tún ìlànà ìfara ọlọ́wọ́ ọba ní fún ní sùúrù ṣe sùúrù fún dígbà tí nǹkan ìrọ̀rùn fún náà bó ṣe ń ṣe sùúrù yẹn ní dígbà tó ń ṣe sọ́dá kan fún ni ó gbowó ẹ̀ padà lọ́wọ́ ẹ o ṣùgbọ́n sùúrù tó tún ṣe yẹn dígbà tó ṣe pé kí ni òun ṣe sọ́dá kan fún ni ló jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wa tẹ́ ẹ bá yáàyàn lówó lẹ́ẹ̀mejì bí ìgbà tẹ fi irú owó tẹ ya yẹn fi sọ́ra pọ̀ fún lẹ́ẹ̀kan ni o ya ní ten thousand ó dá padà o tún ya ní ten thousand ẹlẹ́ẹ̀kejì ní o tún dá padà owó ni ládẹ́ ni tó ṣe sọ́ra pọ̀ pẹ̀lú ten thousand fún ẹni yẹn. ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n á ń tẹ̀sọ̀ dákò ṣùgbọ́n tí bá tún lè ṣe ìtọ̀rẹ̀ àánú fọwọ́ xẹ́rù lẹ́kùn òun ló lóore fún yín ju nǹkan tó ń ta alámùn tó bá ṣe pé kí ni tẹ̀ bá mọ̀ ó yáyàn lówó ó dẹ̀ rí pé owó tó yá yìí ní agbára ẹ̀ kò ní ẹ́ lára ẹni tó dẹ̀ fún yìí ní ó rí pé nǹkan nira fún nǹkan fúnra ẹ̀ ní kòró yìí san máa mú lọ́mọ yọ̀ǹda ọlọ́run ọba lílé yìí ló lóore fún yín tó bá ṣe pé ẹ̀ mọ̀ ni so islam encourage wa ká assist ara wa bó ṣe encourage ẹni tán yá lówó ipe mọ́jẹni tí ò ní fẹ́ sanwó padà gbìyànjú àti dáwó ẹni tó yẹ ẹ padà eléyìí láti gbọ́dọ̀ mọ operate ẹlòmíì tó bá yáwó lọ́dọ̀ yín gbà míì àyàmọ̀ náà nìyẹn kò lè rí mi yá mọ́ mùsùlùmí ò kì í ṣe bẹ́ẹ̀ ẹni tó pe èrò onísùn ò ń ṣe bẹ́ẹ̀ tó bá yáwó lọ́wọ́ èèyàn wùwẹ́ ẹni tó ṣe wípé tó bá kọnu sẹ́ni yẹn ní ìgbà ọgọ́rùn-ún ipe kò yẹ lówó yóò máa wà wílì láti yẹ ni. ó yáwó lọ́dọ̀ èèyàn kan níṣo ní màá fún ẹ lọ́sẹ̀ tó ń bọ̀ wá. owó yẹn ti wá tẹ̀ lọ́wọ́ kọ́sẹ̀ yẹn tó tó lọ fún un má sọ pé ṣe bọ́sẹ̀ tó ń bọ̀ wá mo dá. tó bá bí ọ̀sẹ̀ tó ń bọ̀ wá nìyí nǹkan mi lè tún kí ni ó lè tún sí owó yẹn ẹni tó sọ pé kó yẹ lówó tó níwàá fún un láàrin oṣù kan ní oṣù tó ń bọ̀ wá ó rí pé nu oṣù yẹn náà ló dáwọ́ yẹn padà fóun ǹjọ́ tó bá tún sọ fún pé kí ni ẹ̀jọ̀ ìyá mi lówó tí ò bá ní òun gan tún lè ṣe kí ni ó lè lọ ya lọ́wọ́ ẹlòmíì sí pé ah ẹni yóò ń jẹ kò ń ṣe yàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà lẹni tá a tajà fún wọ́n tajà fún wa jẹ́ni tó tètè sanwó ẹni tó tajà fún ẹ mọ́jẹ́ni tó ṣe fún wọn máa lé káàkiri sọlẹ́ iná common láàrin àwọn ọmọ ẹ̀yà tá a láì ṣe súnà sọ eléyìí á ní kí ni lágbájá jẹun lówó kò fẹ́ sanwó òun ìtìlẹ̀ máa ń sún ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ òun náà ni wípé nǹkan bíi tá a tó ká fẹ́ ṣe àbí ká náwó síbi nǹkan míì tó ṣe pé nǹkan yẹn agbára ò gbé. ṣùgbọ́n ká sọ pé mo fẹ́ yá àyàn lówó nìyí abẹ́niyẹn jẹ mí ló kò wárí sán màá wá fi owó kún eléyìí ni ẹ̀sìn sọ fún wa pé rìbá ni eléyìí ni rìbá jàìríyà eléyìí ni àwọn báńkì nǹkan kan ni wọ́n ń ṣe lónìí náà ntí anábọ́à muhammad sallallahu sọ pé kí ni ìpè ala inna riba jahiliya ti mọ̀dọ̀ wa awalu riba adọ̀ ọ̀hún riba amina al-abbas eléyìí náà ni ntí àwọn èèyàn ń ṣe lónìí káyáyàn ní owó pẹ̀lẹ́lẹ̀ láti pìlẹ̀ àbí ká tiẹ̀ ya lówó láì gbèlé láti pìlẹ̀ ṣùgbọ́n tó bá tó àsìkò tó yẹ kẹ́ni yẹn sanwó kòró yẹn dá padà àwa la fún lásìkò sí ṣùgbọ́n yóò tún fowó kun àbí kó ṣe kọjá la fún kò wá rí owó san láti nígbà tí a jọ ní agreement àwa àtọ́pá fún táìmù sí ṣùgbọ́n yóò fi owó kun eléyìí ni wọ́n ń pè ní ribaljahiriya orúkọ mi ìta tún máa ń pè òun ni riba duyun riba aduyun aduyun plural ni ẹyọ kan rẹ ni abẹ́yìn so riba duyun òun ni àlékún tó bá gbèsè àlékún tó ṣe kíni tó bá gbèsè ó lè jẹ́ gbèsè látara kíni ìyá owó àbí ìyá nǹkan kan so tó wá ti pé nípa pé èèyàn yá nǹkan kan ni wọn pe ní riba alkorod riba alkorod lábẹ́ riba aduyon ó ní nǹkan tí wọ́n ń pè riba alkorod alkorod plural òun náà gbólóhùn singular rẹ̀ ní cord òun ni ká yáyàn ní nǹkan alkord òun ni ká yáyàn ní nǹkan ṣùgbọ́n nípa yá ní nǹkan yẹn nǹkan míì ní èdè padà fún wa irú nǹkan yẹn ṣùgbọ́n kò ń ṣe ìta yá gangan ìmíì ní èdè padà fún wa eléyìí náà ń pè ní kord tó bá ti pé nǹkan tá a yá gangan ni ó dá para fún wa eléyìí ni wọ́n ń pè ní àríyá ní ti mo wá yá korobá lọ́dún yẹn kan pé mo fẹ́ fi pọn mi mo fẹ́ fi wẹ̀ mo dá korobá yẹn padà fún àríyá lélẹ̀ torí pé nǹkan tí mo yá lọ́wọ́ ẹ̀ gangan ò mo dá padà ṣùgbọ́n tó bá jẹ́ pé korobá mi ni màá dá padà fún ó ti di kọ́rùdù ó ti di kí ni kọ́rùdù tó bá yẹ pé korobá mi ni màá dá padà fún kọ́rùdù ni ṣùgbọ́n tó yẹ pé korobá tí mo yá gangan náà ni màá dá padà àárẹ̀ mi. so tó bá ṣe pé ó ní í ṣe pẹ̀lú pa yáàyàn ní nǹkan ni yóò wá dá padà fún wa àlékún tó bá gorí nǹkan yẹn nígbà tá a jọ ládéhùn lé lórí abá tíjọ́ mọ̀ láàrin ara pé bá ṣe máa ń ṣe yẹn eléyìí ni wọ́n ń pè ní ribal korod lábẹ́ ribal duyun náà ni torí pé ó ti di nǹkan bíi gbèsè. so apá kan yìí nínú ìtànpé ní rìbá dùyún òun ni kó ṣe pé ká yá yàn ní nǹkan ìkejì òun ni ká ta nǹkan fún yàn àyà ní nǹkan sìn àtà fún ṣùgbọ́n nígbà tó wáyé kó sanwó fún wa kò rówó yẹn san àwa fún un ní àsìkò sí ìrànpá àyà ní nǹkan kan sìn àtà nǹkan fún ni ṣùgbọ́n àsìkò tájọ agree ipe yóò fún wa lówó kò rówó yẹn fún wa àwa fún lásìkò sí i. Kini nìyẹn jama gbèsè àbí mhm. ara riba duyun nìyẹn so riba duyun ó lè jẹ látara pé kí ni a ta nǹkan fún yẹn ẹni yẹn wàá rówó sun lásìkò tó yẹ san fún wa àwa fún lásìkò sí àfọwọ́kùn ó rẹ̀ lè jẹ́ kí ni riba kurod pé kí ni a yá ní nǹkan nǹkan tá a yá yẹn kò wá rí dá padà fún wa lásìkò tí ó yẹ kó dá padà ṣùgbọ́n láti pèlè láti mọ̀ pé ń tá a yẹn kó ló máa dá padà fún wa irú ẹ̀ ló máa dá padà fún wa kọ́rdù nìyẹn. náà tó bá ṣe pé nǹkan tá a ya gangan gangan náà ni a dá padà fún wa ní nìyẹn. náà àwọn èèyàn máa ṣe mistake tábà sọ pé rìbá wọ nǹkan tá a yáàyàn kò ń ṣòwò nìkan ló wọ gbogbo ń tá a bá ti yáàyàn tí wọn ó dàrú rẹ padà tí ó ń ṣe nǹkan yẹn gangan rìbá owó gbóńtánpẹ ní kọrùdù ló fi jẹ́ pé ó ní píríncípù táwọn àfa máa ń sọ wọn ni kúlù kọ́rùbìn jára náà fún àǹfọwọ́ rìbá yàní kúlù kọ́rùbìn jára náà fún àǹmọ̀ṣúrú tó ń fọwọ́ rìbá anything tó bá yáyàn kò ń ṣe owó nìkan anything tó bá yáyàn tó bá ti mú àlékún wá fún ẹni tó yá sanjọ àgírí ilé lórí látilẹ̀ àbọ̀ ti jọ láàrin ara wọn pé bọ́n ṣe máa ń ṣe ní ẹ̀fọ́ owó anything kò ń ṣe owó nìkan o anything ó lè jẹ owó ó lè jẹ oúnjẹ ó lè anything fọwọ́ àríwá sọ̀rọ̀ mi yé so eléyìí ó wà important gan kama kúlù kọ́ọ̀dù that is any cord, anything tá a bá yáyàn jára mẹ́fà tó bá ti mú àǹfààní wá fẹ́ni tó yáyàn ní nǹkan ṣùgbọ́n wọ́n jọ mọ̀ sí i pé yóò mú àǹfààní wá bẹ́ẹ̀ wọ́n ti jọ ṣàdéhùn rẹ̀ àbótidì nǹkan tó ti mọ̀ láàrin ara wọn fọwọ́ àríbá àríbá ni irú nísìnyí ní ọmọ ìyá mi mo rí pé o ní problem five hundred thousand nígbà tó bá dá padà fún in tó bá wá láti inú ọkàn rẹ ni kò fi kún in tó bá wá láti inú ọkàn rẹ kò fi kún rìbá ni ọ̀rọ̀ yẹn tó wá láti inú ọkàn rẹ kó fi kún yẹn kò sí ń bẹ̀ tó o bá ti gba tó wá láti inú ọkàn rẹ tó inú ọkàn rẹ tó fi kún o ti gba rìbá o ti gba rìbá náà tó bá ṣe yí pé wọn àjọ ṣàdéhùn ẹ rárá òun ló dẹ̀ fi ojú tọrọ kò fi kíni kò fi ṣe sí tọrọ lọ́dọ̀ rẹ̀ wípé n tó bá wọ́ láti inú ọkàn rẹ̀ ẹni tí aya ní nǹkan nígbà tó fẹ́ dá padà fúnra rẹ̀ ló wá òkú òun fẹ́ fi nǹkan kun eléyìí kì í ṣe rìbá anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ṣe ìjáde eléyìí ṣùgbọ́n má fi ojú tọrọ rẹ̀ má fi ìṣesí tọrọ àlékún rárá bó tilẹ̀ ó mọ́ so anything tó bá jẹ́ pé nǹkan tá a fẹ́ yáàyàn tó ṣe pé nǹkan yẹn ń tó jọ àbí irú rẹ̀ míì lápẹ́ gbà padà ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni irú nǹkan yẹn náà ni ntí yóò bá mu kó tí yẹn da ju yìí tí a yá lọ a jẹ pé wá láti ọkàn ẹni tọ̀hún yẹn fúnra rẹ̀ ìwọ́pọ̀ ló sọ fún pé tó wá láti inú ọkàn rẹ̀. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó yára nkumi yẹ bó ṣe ń bẹnu sọ bukhari àtàwọn tí ra hadith mi náà ó yára nkumi lọ́dún èèyàn kan ìgbà tí wàá dára nkumi yẹn padà nìyí wọn rí dèdè èyí tó yá èyí tán ń nínú àwọn rankumi tó ń bẹ́ńlẹ̀ èyí tó dáa ju èyí tán yá lọ ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam wa ni ko fún ahsanukum ahsanukum kọ̀dọ̀ a ẹni tó dáa jù nínú ilẹ̀ ẹni tó ṣe pé tó bá ń san gbèsè ní ó máa ń san dáadáa ṣùgbọ́n káná jọ jòkó yí pé làkúnmínú fẹ́ yẹ yí o báyìí báyìí báyìí ni o sádẹkùn bẹ́ẹ̀ yóò jẹ́ rí gbangba yẹn. ṣùgbọ́n tán àbájọ àgbìlẹ̀ lórí kò dẹ́ ṣe nǹkan ti mọ̀ láàrin ara wọn eléyìí kì í ṣe rìbá náà riba, tá à ń sọ yìí pàtàkì lọ rìbá jàìlíyà yìí nǹkan tó le púpọ̀ ni lára àwọn nǹkan tí ẹ̀sìn lélé lórí gan ni ṣùgbọ́n tá a bá wo nǹkan táwọn èèyàn ń kó sí jù nínú àwọn ẹ̀ṣẹ̀ rìbá yìí ló pọ̀ jù ẹlòmíì ó tẹ̀lé sínú rìbá ni ṣùgbọ́n ó lè mọ dárùngbọ̀n sí yóò wá wo pé kí ni òun tó ń dárùngbọ̀n sí bọ̀tò òun gba rìbá òun dáa ju ẹni tó ṣe pé kò dárun gbọ̀n sí lọ tóun ò gba rìbá abadan rìbá lára àwọn nǹkan tó fi wọ́ọ̀sì jù ni torí pé ọlọ́wọ́n bá lé lórí rẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún wọn alukoran ó ní alẹ́dínà kùlúnà rìbá àwọn tó ń jẹ rìbá láyà kúmúnà ilẹ̀ kàmá yà kúmú lẹ́dí àtàkàbàtò ṣàìtọ́nà ilmásì tó bá di jọ́ ń gbé ń de alikiyama tá a bá fẹ́ gbé wọn dìde ìgbé dìde ẹni tí wéèrè kọlù láàgbé wọn dìde torí pé ìwákúwa làwọn náà ń wówó láyé ìwákúwa tán fi ń wówó láyé yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe dìde ní ìdìdekúde ìdìde tí ò bá mu ni wọ́n dìde tó bá jọ́ ń gbé bí ti kọlù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ani dhalika bi annahum qalu innamal bay'u mithlu riba ọlọ́run ní tó fà ní pé wọ́n ní business lélẹ́ yìí náà ṣèbí tí ń bá tajà tí ń fowó mi rajà nísìn màá jèrè náà ni tí má fowó mi rajà mo fi ten thousand rajà mo dẹ̀ ta ọjà yẹn ó lè di eleven thousand ó lè di twenty thousand tí n bá yàyàn ní owó náà tí mo ṣe kíni tí mo gbèlé kíni yàtọ̀ láàrin méjèèjì owó lékún bí owó lékún bí ọlọ́run bá ní owó lékún bí ó lékún bí wàhálà láwùjọ ìyá sórí tó ṣe tó fowó ẹ̀ rajà yẹn tó ta òun ọlọ́wọ́n bá ṣe lálàálì wàhálàmà rìbà èyí tí o kàn fi owó rẹ tó gbé fún yàn tó jòkóó tó ń ẹ̀spẹ́tì àlékún lórí ẹ̀ e, ọlọ́run ní haramu ni torí ẹ e, àwọn tó máa ń fi ọpọlọ gbá ẹ̀sìn dànù wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́ ẹ̀sìn ó sọ báyìí wọn ni abọ̀tọ́ ah, wá ní ká wò ó ọpọlọ tí ò pé yóò máa fi ṣe kíni yóò máa fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yóò máa fi gbá dànù ọlọ́run ọba ni wọ́n sọ pé kíni nàmọ́ ìbẹ̀rù bí sùlù rìbà yín kankan náà ni èyí tọ́lọ́run ọba lẹ́hàn láàlí ni tá a bá ṣe owó ńlẹ́kún náà ni eléyìí náà owó ńlẹ́kún náà ni kíni yàtọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé yàtọ̀ mẹ́ńbẹ́ ṣùgbọ́n agídí àti ìfẹ́ òun náà fi ń sọ̀rọ̀ èmi àti ẹ̀ mọ̀ yín sí pé tí n bá kó ten thousand tí mo fi rajà kan mo lè ní mo fẹ́ tajà yẹn kí n lose bí a kì í má ìta níye tí mo rà gan mo dẹ̀ lè kí ni mo lè rí ìta kí n jèrè dáadáa ń bẹ́ẹ̀ ni gbogbo olówó ló mi léyìí ṣùgbọ́n onírìbá ẹni tó ń kówó fáwọn èèyàn yóò sùn yóò mọ ọrùn ni property ẹ ti wà guaranteed ni ẹ̀mí abalẹ̀ ipe kí ni kò sí problem owó wọn á pé so ó túmọ̀ sí pé kí ni kò sí risk ń bí ọ̀rọ̀ rìbá ẹni tó ń yáyàn ní owó èlé ọkàn tiẹ̀ balẹ̀ ọ̀rọ̀ pé a lùzì kí ló kàn mí pẹ̀lú pé lùzì islam ò dẹ̀ fẹ́rù nǹkan bẹ́ẹ̀ so anybody tó bá invite ẹ sí business kan tó ní ẹ kíni business kan wà nísìnyí àbí islamic kíní kan ọ̀nà tó tún fi ń tàwọn èèyàn jẹ́nu islamic kíní kan la fẹ́ dálẹ̀ nísìnyí ṣùgbọ́n tó bá kó twenty thousand wá so á da twenty thousand ni a máa dá padà fún ẹ dẹ́wọ́ tún rere sí rìbá ni o. téèyàn kan bá tún wọn pé ká ṣe bísínẹ́sì kan kápítà rẹ píńsípà rẹ yóò pé tèmi ẹ̀ balẹ̀ kò sí problem lórí yẹn ó ti ń sìn ó tún wá rere sí i. àbí ó tiẹ̀ sọ fún ẹ wípé bẹ́ẹ̀rì ò bá tiẹ̀ sí principal máa pé a le sọ yẹn di ẹni òwò tá a bá ń ṣe ẹni òwò tá a bá ń ṣe risk ni principal gan ojú owó gan lè mọ pé níbi business mi tá a bá ṣe sọ̀yìn kan wá sọ pé business tó ń introduce ẹ sí yìí nìyí ojú owó àṣekínní á pé so tó bá ti garanti principal wa níbi any business tó bá introduce wa sí rìbá invite wa sí yẹn kò bá pè ní kíni islamic islamic kó repeat islamic ní twenty times má lọ síbẹ̀ o rìbá ni o wọ́n ń garanti profit. then wọ́n ń sọ fún wa níbi ọ̀rọ̀ profit náà wípé iye báyìí iye báyìí pàtó òun ló jẹ lérè nítorí tó sọ pé wá ṣe bísínẹ́sì kan tó bá ṣe ó rí twenty thousand lérè àápọn ẹni kí ni twenty thousand ní èrè wọ́n lè ṣe bísíǹsì yẹn kó mọ̀ lọ́ bá ṣe lọ nfa kan wọ́n rí twenty thousand gan ó yẹ ti sọ fún ọ pé wàá rí twenty thousand lérè bó ló ti fẹ́ rí twenty thousand yẹn fún ẹ yóò tiraka yóò fi wá gbogbo ọ̀nà tí èkó twenty thousand fún ọ torí pé ó ti promise ẹ pé twenty thousand máa ṣe kí ni èrè tí wàá rí ìgbà tí wọn náà dẹ̀ gbọ́ ni etí ti nà pé ah business ẹ̀ pé gan bọ̀ tó padà ṣe business tó ń sùn ẹ̀ ní kò rí ní twenty thousand gan so ló jẹ́ pé business tá a ṣe tí wọ́n sọ fún wa pé principal wà guaranteed rìbá nìyí o èyí tó a ṣe tí wọ́n sọ fún wa wípé ó jèrè iye báyìí ó ti ń sìn ó sọ iye tí wàá jẹ lérè fún ẹ eléyìí ni gararu wà nbẹ nǹkan bíi tẹ́tẹ́ wà nbẹ. bó wa la ṣe ṣe èèyàn tó wá sí business nítorí lè sọ fún wa òun ni pé tọ́lọ̀mbá ní ká jèrè tọ́lọ̀mbá ní kí ni ká jèrè kò ń ṣe pé yóò sọ pé principal rẹ̀ ó wà guaranteed tọ́lọ̀mbá ní ká jèrè ó gba twenty percent èrè yẹn thirty percent èrè fifty percent èrè seventy percent èrè eighty percent èrè nọ́wù ninety percent èrè O le sọ bẹ́ẹ̀ fún ẹ. níṣẹ́ o kó twenty thousand kalẹ̀ o fi ṣòwò yẹn lọ gbàtẹ́ máa padà jẹ twenty thousand yẹn padà bí twenty one thousand naira ni gbogbo ẹ̀ padà jẹ́ àtòjú owó àti èrè èló lè èrè tó wà ń one thousand naira ó dẹ̀ ti sọ fún pé kí ni fifty percent èrè ó túmọ̀ sí pé five hundred ni ó jẹ́ tiẹ̀ ń bẹ́ òun náà jẹ́ kí ni five hundred ṣùgbọ́n tó bá sọ fún ẹ pé tó bá mú twenty thousand wá ní èrè ten thousand ni wàá gbà ó wá padà lọ ṣe business yẹn lọ ìgbà tí ó ṣe lọ tí ó ṣe bọ̀ one thousand ló padà lé lórí twenty thousand ó dẹ̀ ti sọ fún ọ pé ó gbére ten thousand bójú ó ti rí nine thousand tí ó fi kún one thousand tó wà lulẹ̀ ó kú kó mọ dààmú káàkiri pé bóun lòun ò ṣe ní tẹ́ lọ́dọ̀ ẹ̀ so eléyìí ó ti ṣe nǹkan tí a mọ̀ sí kíni gharar ó wà ń bẹ́ dé tó bá garanti owó wa ó ṣe kíni rìbá so gharar àti rìbá ó wà bí eléyìí sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni zálìkà bí anáhùn kọ́lì nàmàlbẹ́rù mísìlú rìbá ọlọ́ni torí pé mithlu riba owó lélẹ́yìn náà ṣe máa ń jèrè ni wà á hàlọ́lá olùbẹ̀yẹ wà hàràmà riba ọlọ́wọ́n ọba ṣe albẹ́yì kátàkárà ó ṣe ní aláàlí gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a sọ fún wa wà hàràmà riba ó dẹ̀ ṣe riba ó ṣe òun ní èèwọ̀ famanja ahu mọ̀ ẹ́dọ̀ tún mi rọ́bì ọlọ́ọ̀ ní ọ̀rọ̀ tá à ń sọ fún yín ẹni tí ó bá wá ba látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ fantaha tó dẹ̀ jáwọ́ ń bẹ́ fala umar salaf èyí tó ti jẹ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ọba ṣe kí ni ó ṣàmójúkúrò ẹ̀ fún ìyẹn kan lè jẹni tó ń jẹ rìbá tipẹ́tipẹ́ ó ti tẹ̀rì sínú ẹ̀ bóyá ó ká àyàtà kàyí àbógbọ́wà ó dẹ̀ ti jẹ rìbá ọlọ́wọ́n ọba níyì tó ti jẹ tẹ́lẹ̀ yẹn aṣàmójúkúrò fún wọ́n amúrú ìlọ́lá ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́wọ́n ọba ṣùgbọ́n àwọn ọmọ àádá ẹni tó bá padà síbẹ̀ ní fọ̀wọ́láìka sáàbù náà rú fí ọ̀kan àdìdùn àwọn ọmọ náà nìyẹn ó padà síbi rìbá ó ní bó wọn ṣe máa jẹ́ nìyẹn ìnámàlẹ́dẹ́ mísìlú rìbá àwọn orí nǹkan tó burú ń bẹ̀ sáàbù náà rú fí àwọn ọmọ náà nìyẹn tó dẹ̀ mọ bẹ́ẹ̀ lọ gbére so torí pé kí ni ó legalize yẹ ní kó wọn rí nǹkan tó burú mbẹ. èyí tó sọ pé òun náà mọ̀ pé kò da kọ́lọ̀ ń ṣàánú àwọn kó ṣàforíjì fáwọn ìyá náà ń bẹ fún òun náà ló jẹ́ pé anábẹ́wà muhammad sallallahu alaihi láàánú àkìlẹ̀ rìbà wà mú kílẹ̀ wúwa káàtìbà wà ṣàhìdì yìí wàfíìrì wáyà wà ṣàhìdà ẹni tó ń jẹ rìbá ó ń yáwọn èèyàn ní owó èlé anábìṣẹ́ bíi ríwé yàn bẹ́ẹ̀ sọlọ́lá àṣàlẹ̀. wọ́n mú kílà wú ẹni tí ó ń ẹ̀lẹ́bù àwọn èèyàn láti máa jèlé ànábì ṣẹ́bi lérò èèyàn bẹ́ẹ̀. òun lẹni tó lọ ń yá owó èlé lọ́dọ̀ èèyàn ànábì ṣẹ́bi lérò èèyàn bẹ́ẹ̀. ẹni tó ń yá owó èlé lọ́dọ̀ àwọn èèyàn mú kìlù rìbá. ákìlù rìbá òun lẹni tó ń yáyàn ní owó èlé so ló jẹ́ pé ẹni tí a wò yí pé ah, àwọn ẹgbẹ́ mi ti ń gun jíìpù sí àwọn ẹgbẹ́ mi àwọn náà ti kọ́ wọn lé báńkì kan máa ti bẹ nísìn wọn ní bank of kínní kan ni sọ ń yáyàn ní owó èlé bí wàá ṣe sán ni òun náà wá ní kémi náà lọ kí n lọ gbà kí má gbẹ̀yìn bẹ́ẹ̀ mú kí lù rìbà ẹni tó ń ẹ̀nẹ́bù wọn láti jẹ rìbá ni. so mo fẹ́ expand the business mi èmi náà fẹ́ gunrú ọkọ̀ tí àwọn àwọn ọ̀rẹ́ ń gùn èmi náà fẹ́ gunrú ọkọ̀ tí àwọn ọ̀rẹ́ ń gùn òun ló mú lọ lọ yá owó èlé irú èèyàn báyìí mú kìlò rìbá ẹni tó ń jẹ rìbá ni ànábì ìṣẹ́bi lérú èèyàn bẹ́ẹ̀ anabi sọlá àtàm ṣẹbílẹ irú èèyàn bẹ́ẹ̀ tó ló jẹ́ pé necessity tí ó gbé wa lọ ya owó èlé ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí téèyàn ò rí ọ̀nà àbáyọ mọ́ nísìnyí irú èèyàn tó rẹ̀yàn fún ó rẹ̀yàn fún kò wá ní owó kò rẹ̀ sẹ́ni tó fẹ́ ràn lọ́wọ́ wọ́n dẹ̀ fẹ́ tírìtì ẹni yìí irú kọ̀díṣàn bẹ́ẹ̀ ló mú ya owó èlé eléyìí àwọn àfáà ní dọ̀rúra ni ṣùgbọ́n èmi náà fẹ́ expand the business mi yìí ó ń ṣe dọ̀rúra yìí ó ń ṣe dọ̀rúra fàájì kàmàlíyà ni luxury ni yìí ṣùgbọ́n nǹkan tó ní ṣe bí pẹ̀lú ẹ̀mí dọ̀rúra nìyẹn irú èèyàn bẹ́ẹ̀ lè mọ ní ẹ̀ṣẹ̀ nígbà tí ò bá rẹ̀ ní ya mọ́ ṣùgbọ́n ẹni tó ń fẹ́ expand the business àbó náà fẹ́ lo latest car òun náà fẹ́ kọ́lé irú yìí tí àwọn míì ṣe lamẹ́ríkà táwọn àfáà kan fún wọn ní fatuwa tó ń sọ nínú ìpè púpọ̀ náà bá fẹ́ òònù ilé ní amẹ́ríkà lọ gba owó èlé àwọn àfáà ní ṣòun rí owó tó lè máa fi sanwó ilé yíyá tó bá ti ń rí owó tó lè fi sanwó ilé yíyá ní ipò òun yálégbé ó dẹ̀ ń sanwó ṣówó yẹn ń yọ máa báyìí ń lọ tó túmọ̀ sí kó lọ yẹ owó èlé láti fi di ẹni tí ó ní ilé kò ń ṣọ̀ràn yàn kò ń ṣe dọ̀rúrà lókùngbà tí owó ṣówó àti máa ṣe kí àti máa san owó lé ń bẹ owó rẹ tó bá ti ń bẹ the same thing ẹni tó náà wò pé ayé ah, náà lè máa gun ọkọ̀ káàkiri ó ṣe ń sìn yìí ò lè jẹ́ dọ̀rúrà ṣé òun rówó kí òun rówó public transport san ẹ máa san yìí náà so in tí ó jẹ́ dọ̀rúra ó ní nǹkan tó ṣe kó máa mú ẹ̀mí lọ́wọ́ tí a jẹ́ nǹkan tí ó le koko eléyìí ló lè sọ mú wa sọ pé kí ni àfẹ́yẹ òwe èlé ṣùgbọ́n ẹni tó ń yá àwọn lówó èlé ṣé dọ̀rúra ti ẹ̀wà fún un rárá kò sí dọ̀rúra ìlà lúdú omi mọ yá àwọn èèyàn lówó èlé kò sí tó ń bẹ́ẹ̀. mú kìlù rìbà òun ló lè ní kíni òun ló lè fẹ́ ní ẹskíwìsì kan ṣùgbọ́n tiẹ̀ náà ní extreme case ni wọ́kàtìbọ̀hù ẹni tó ń kọ́ kalẹ̀ ló fi jẹ́ pé a ní láti máa farabalẹ̀ mo fẹ́ ṣe kọ́ọ̀sì ní yunifásitì ní kọ́ọ̀sì ẹ banking and finance ó wàá ṣe banking and finance tán ó wàá káyà alukur'an yóò wá di wàhálà ìyá dẹ́ni àti bàbá ó ti lọ́ọ́ ru ata tata ṣe gbogbo ẹ̀ láti lè fi sponsor ẹ̀ ó wá sí ogun yẹn tán wá ní ah, dádì eh, iṣẹ́ aráàmù ní ká ṣe ń bẹ̀ yẹ́yìn ó fẹ́ lè ṣe pé bó bá tiẹ̀ ṣe pé kò lè mú yàn náà ṣùgbọ́n yóò fẹ́ lè ṣe pé fún yàn sọ́dọ̀ jẹ́ pé o ní láti ṣe tíyàr kọ́ọ̀sì tó fẹ́ lọ ṣe ní yunifásitì kò ṣe kọ́ọ̀sì kan tí wàá lọ ṣe tán ó wà ló fẹ́ fi ṣiṣẹ́ àwọn òbí ò máa retí kó fi ṣẹ́ bàbá ní ọlọ́wọ́n bó fẹ́ àwọn tó ti kó sí mistake yẹn ká má jẹ́ kí àwọn ọmọ wọn náà tún repeat the same mistake. so eléyìí pàtàkì púpọ̀ káàtìbà ẹni tó ń kọ́ kalẹ̀ ṣáìdé ẹni tó ń àwọn tó ń witness yẹ. sọlọ́ jẹ́ pé ẹ èmi accountant ni mí ní báńkì kan ní company kan ní kinní kan ah, accountant tí ò ní kó sí kinní rìbá ohun wọn bàjẹ́bàjẹ́ kódà kí kọ́mpìnì yẹn nìkan mọ produce nǹkan aláàlì àwọn transactions wọn tó ní í ṣe pẹ̀lú àwọn bí wọ́n yáwó àmọ́ ṣe nǹkan mí gbà mí òun náà ni ó mọ kọ gbogbo ẹlẹ̀ so káàtì bá. so ló jẹ́ pé a ní láti wo gbogbo agbègbè yìí anamsọ́lá asálàm ó ní ó sàwọ́ ìkẹ́kẹ́ náà gbogbo àwọn tí mo kàkálẹ̀ yìí nǹkan kan náà ni so tó túmọ̀ sí pé ọ̀rọ̀ rìbọ́n ṣe ojú ta fi ń wò abdullahi bin masoodin rabi allahu anhu gẹ́gẹ́ bí albazar ṣe gbà wá nínú almusnad abdullahi bin masoodin rabi allahu anhu ó ní arriba bid'un wa sab'una baban riba tabanika mọ mọ example ẹ àwọn oríṣiríṣi akẹ́tùn rẹ̀ ní ó lé ní seventy wà ṣírkù mítlù ràlìk bẹ́ẹ̀ ni ṣírkù náà òun náà ní àwọn akẹ́tún tó pọ̀ ẹ̀rí pé táwọn abábá ń sọ̀rọ̀ ṣírkù fún wa wọ́n á sọ̀rọ̀ ṣírkù eléyìí ṣírkù eléyìí ṣírkù eléyìí bẹ́ẹ̀ náà ni rìbá ló ṣe ní oríṣiríṣi ojú ọ̀nà lónìí àmọye àwọn èèyàn tó ṣe wípé wọ́n á ní product kan ni tó bá wo product yẹn dáadáa tó stọ́ díẹ̀ rìbá wà ń bẹ́ẹ̀ àdánwò tó ń bẹ níta ń sìn òní káwọn kan kóra wọn jọ kan ní islamic kìíní kan làwọn fẹ́ ṣe ẹ wàá rí i pé nítorí pé ní islamic yẹn wọ́n kàn yí orúkọ padà ni the same thing náà ni irú yẹn ni a tún mọ wọ́ọ̀sì wájú ọlọ́wọ́n ọba ju àwọn tó ṣe wípé kí ni wọ́n ń jẹ́ direct lọ. sọlá wọn afáàmọ́ sọ́ngbà míì ipe tán báyìí pé wọ́n approach kìíní direct lakana ahawan ìyẹn ò bá tún fúyẹ́ díẹ̀ ìyá wọn ò bá mọ ní bí ó ṣe mọ tẹ́lẹ̀ ṣùgbọ́n yóò àmìlú náà lọ́ọ̀mù àmọ́lẹ̀ tọ̀sídìyàn wọ́n ń bọ́ ọlọ́wọ́n bá lò bí ìgbà téèyàn bá wọn mọ kékeré ṣeré níta mọ̀ pé nǹkan haramu ni a máa wọ́nà ta tèlè fi kíni ta lè fi òun lọ́ dà sọ́dà ẹni tó bá rí níta yóò ní kíni eléyìí islamic ni àdánwò tó ń bẹ láwọn ìlú ọ̀pọ̀lọpọ̀ láyé ń sìn kódà láwọn ìlú west àwọn àfáà kan bẹ ń ta tó ṣe pé àwọn nǹkan tó jẹ́ rìbá òun dẹ̀ mọ sí láàlì fáwọn èèyàn ìkànnì wọn sọ oyin táwọn bá gbé pọ́dọ́kì kan jáde táwọn fẹ́ ṣe kí ni táwọn fẹ́ tà fáwọn èèyàn tàbí tí wọ́n àwọn èèyàn kan wá invest inú ẹ̀ nì ó láwọn ó pe àwọn àfáà lórí ìrànràn táwọn bá pàfà kan táwọn ṣàlàyé fún tí ẹ bá ní haramu ni náà àwọn àpá lórúkọ ni o àwọn á tún pẹ lómi tí ẹ bá ní haramu ni àwọn á tún pẹ lómi títàwọn èèpẹni tí ó sọ pé kí ni aláàlí ni so táwọn bá dẹ̀ ti pẹni tó láàlí tó ẹ̀jẹ̀ ni tó lórúkọ àwọn á fi kún ara kí ni ara advert àwọn ni product báyìí báyìí báyìí báyìí báyìí kódà àwọn àpá jankan jankan wọ́n sọ pé kí ni bíi lágbájá sọ́wọ́dẹ́ ti sáwọn yàn pé kí ni islamic eh, e, eléyìí ni ó wà compliant pẹ̀lú kí ni sharia sharia compliant ni káàkiri àgbáyé ni ó ìkan náà àwọn èèyàn ń sọ fún mi ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì ọ̀sọ́ sẹ́yìn ni wípé yẹn kan bẹ ní riyadh tó ṣe pé amẹ́ríkà ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ó mọ̀ ń pa àwọn kìnìún dáadáa ó sá kúrò níbẹ̀ ó sá kúrò lamẹ́ríkà torí ọ̀rọ̀ rìbá ni ibi tó tún wá lòun lọ náà láwọn kọ́ńpì míì náà nílẹ̀ lárúbáwá ni the same rìbá tó ń jẹ́ ń bẹ̀rẹ̀ làwọn náà tó ń jẹ tó ń bá wọn sọ̀rọ̀ pé ayé ah, yóò bá kìnìún mu ẹlòmíràn ni ah, kókè ẹ̀fílẹ̀ débi pé ibi kòtò yẹn kan fi sí kùn fi sí kùn yẹn ó lóun náà mọ̀ pé iye tó ń ṣiṣẹ́ yìí gan ò bá mu àti lẹ́bù tó ń ṣíwà yóò mọ̀ kókó bẹ́sìn mu ni. so kámọ́jẹ́ káwọn èèyàn kó wa ń rógà pẹ̀lú pé kiri kan wà ṣẹ̀rẹ́ compliant tẹ bá sọ́ọ̀dì ẹ̀ dáadáa fẹ́ni tó bá mọ òfin kátàkárà ọ̀rọ̀ rìbá specifically tó bá mọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó ń pè ní ṣẹ̀rẹ́ compliant ni wà ṣẹ̀rẹ́ compliant. then ọ̀pọ̀lọpọ̀ àwọn banks tá a la ní láwùjọ àwọn fẹ́ mẹ́kì owó tí wọ́n ní ó kílẹ̀ yìí mùsùlùmí fẹ́ gbọ́ ṣẹ̀dá compliant tàbí ó kẹ́ ẹjọ́ lẹ́yìn síta kẹ́ ní compliant ni wọ́n á kúkú So, sọ àmọ́yé àwọn businesses míì tí wọ́n ti dá kalẹ̀ so tó ṣe fún wọn ní ṣẹ̀dá compliant ni ìgbà téèyàn kan dá tiẹ̀ kalẹ̀ olóhùn tó ń jẹ ẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ìyá rọ̀ lọ síbẹ̀ owó tí ó wọlé nígbà yẹn was about five hundred million naira lowó tó wọlẹ̀ èmi mọ ọba kan tó ṣe pé bàbá yẹn ní in tó ló gbà tó gbà ní gratuity rẹ̀ ó dà sínú kìíní yẹn ó rí báǹkì ilẹ̀ ó rí àwọn conventional banks ó rí gtb ó rí kìíní kan uba ó rí gbogbo wọn lẹ̀ ṣùgbọ́n kò fẹ́ ṣe kí ni kò fẹ́ jẹ rìbá ó wá kó o sí ọ̀dọ̀ ẹni tó sọ pé kí ni sharia compliant ó yẹn wá ṣe kí ni ó wá wọlé náà níta gbọ́pẹ́ nìyẹn lọ fowó yẹn ṣe ó lọ fi ń ta kópẹ́ǹsì ló lóun ṣe oúnjẹ ẹja ṣùgbọ́n kí ni nǹkan tó bá lọ fi ń ṣe ni ó ń fi owó yẹn ta ó ń fi ń ra owó èyí tó ń pè ní forex òun ká ra foreign exchange ká ra dọ́là lápèjúwe ìgbà tá a bá rí pé kíní ẹ̀ ó wálẹ̀ àárà so that a lè ta nígbà tó bá lọ sókè so èrè á pọ̀ kínyẹ̀ rẹ̀ ni ó láwọn nǹkan tó so mọ́ tó ṣe pé rìbá ni gbogbo àwọn nǹkan ọ̀hẹ́ ni ìyẹn ló wá fi ń ta so ẹ̀kan tí kíní ẹ̀ ṣe kíní tó dúrọ́pù báyìí gbogbo owó yẹn ṣe kíní ó wọ mi lọ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà à ń bì kíta ní ṣé ẹ̀kan ṣe àsọ pé sẹ̀ríà compliance ló ń ṣe àti rọ́ lọ́bẹ̀ so à ń béèrè pé bó lẹ ṣe máa ń ṣe ìyẹn kan náà ní sẹ̀ríà compliance ìgbà tí ó sọ pẹ́yẹ́ ṣe ni a ní tó bá mú fifteen thousand naira wá ó gba kí ni seventeen percent èrè <laughs> bóòlù ó ṣe fún yàn seventeen percent èrè lórí fifteen thousand naira. ìtò ń sọ ni pé kí ni owó yẹn wà garanti rìbá gẹ́gẹ́ nìyẹn sẹ́lẹ̀ yìí ni tẹ́tẹ̀ sínú áńbìlì wọn ni leaflet kan pín fáwọn yẹn mo wá pàkíyèsí mo ní ṣẹ̀rí akínyẹlẹ́ ṣe lọ chéǹjì eléyìí ẹ chéǹjì eléyìí ó wá sọ fọ́gà wọn àwọn ẹ̀ṣẹ̀ wa parọ́ ẹ̀ wọ́n yí i padà má sọ pé tó o bá mú o gba fifteen percent owó tó kó kalẹ̀ sọ pé kí ni fifteen percent èrè tá a bá rí lórí owó tó kó kalẹ̀ tí o bá sẹ́rẹ̀ kò sẹ́rẹ̀ náà nìyẹn in fact owó tó kó kalẹ̀ gan ó lè fara gbá ń náà torí pé kí ni risk ni business tẹ́lẹ̀ bá dẹ̀ wà èrè yẹn fifteen percent yẹ so eléyìí kò sí kinní bẹ́yìn so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká mọ̀ àwọn nǹkan báyìí pàtàkì púpọ̀ èèyàn kan invite wa sí business ní kó ṣàlàyé bí business yẹn ṣe rí fún ẹ tó bá kàn kówó sí o lè jẹ́ riba ló kówó sí. Si àwọn nǹkan yìí yóò máa ṣe ní islam ah, ṣe bí ìṣẹ̀ríà kìíní náà pé ah, ṣé kìíní ìṣẹ̀ríà náà tún máa ń forí sánpọ́n báyìí ni ó tún máa ń gbé gbági báyìí ni yàrá àwọn tí wọ́n ṣe wọ́n lo nǹkan tó bá ṣẹ̀ríà mu bó tẹ̀ jẹ́ pé nípìnlẹ̀ náà ó lè ṣòwò kó lu ṣùgbọ́n ká tún wá fi tì síbi ọ̀rọ̀ ọlọ́run àtúnwá ṣe bọ́lọ́run bá ṣe gbé kalẹ̀ wàhálà ni èmi mẹ́ni tó ṣe kó invite àwọn àbúrò rẹ̀ wọ́n invest owó sí àwọn báńkì tá a mọ̀ yìí ni uba nǹkan kan mọ́ra wọn. ẹ̀gbọ́n wọn sọ fún wọn yìí pé rìbá ni ń tẹ̀yìntì yẹn ẹ kó wá kí n bá invest sí company báyìí báyìí báyìí tó jẹ́ títí sharia compliant gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ. ìgbà tí àwọn àbúrò withdraw owó wọn tán wá kó síbi kí ni sharia compliant ẹ̀kan tó wọ́n yẹn wọlé náà nìyẹn sàwọn yẹn máa wò pé ah, bọ̀tà ti ń gba èrè látijọ́ yẹn láti ní ibi èyí nǹkan kò ṣe é wà ó ti wá jẹ́ ìta ẹnu jẹ́ titọ́ lọ́hùn èyí ni ó wá wọlé torí pé ẹni tó ń ṣe bísíǹsì yẹn gan fún yóò wà sí sí ẹ ọ̀tọ̀ lówó tó ń gbà lọ́wọ́ ọ̀tọ̀ níbi tó ṣe kí tó ń dowó wọn sí. so torí àsìkò à nílé lọ́jọ́ báyìí lọ ó ní tán ṣe ń pè ní ribal boyo èèyàn tọ́pìkì míì ni lọ́tọ̀ that is abala míì ni níbi ọ̀rọ̀ rìbá ṣùgbọ́n èyí tó wọ́ọ̀sì júnú rìbá òun ni tán pè ní rìbá dùyóònù tó pín sí rìbá kurud àti tàtúlẹ̀ rìbá dùyóònù náà that is bóyá yáyàn ní owó èlé tán expect pé yóò fún wa kọjá ìta ya àbá àtajà fún yàn àsìkò tó yẹ kó sanwó fún wa tó kò wá rówó san àwa ní ká fún lásìkò sí kí ó lè ṣe kìnnìkó lè san fún wa kó san tó èlé fún wa lórí ẹ̀ eléyìí rìbá tó fi wọ́ọ̀sì jùlọ eléyìí dẹ̀ náà ń pè ní rìbá jàìlíyà ṣùgbọ́n ká pààrọ̀ nǹkan ní ìpapọ̀ mara wọn ó láwọn nǹkan tó ń pè ní rìbá lùbúyò ó ní nǹkan tó bá ní ṣe pẹ̀lú oúnjẹ àti tó bá ní ṣe pẹ̀lú owó oúnjẹ àti owó afẹ́ pààrọ̀ owó pẹ̀lú ara wọn náírà àti náírà ó gbọ́dọ̀ jẹ́ déédéé sí déédéé ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ni lẹ́sẹ̀kẹsẹ̀ afẹ́pàrọ̀ dọ́là àti náírà ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé ó gbọ́dọ̀ jẹ́ déédéédéé ìyẹn ò ṣe dandan torí pé wọn méjì yàtọ̀ náírà yàtọ̀ sí kínní dọ́là ṣùgbọ́n owó pa pọ̀ torí pé jí owó yẹn ni ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn fẹ́ pààrọ̀ oúnjẹ sí oúnjẹ ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣó gbọ́dọ̀ jẹ́ déédéédéé tó bá ṣe pé ìran ni ráìsì àti ráìsì eléyìí ráìsì ìlú kan ni eléyìí ráìsì ìlú kan kò ẹ̀wà kan ní olótù ìkan ní olówó àǹkù mátà ó gbọ́dọ̀ jẹ́ déédéé ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n táwọn fẹ́ pààrọ̀ ráìsì àti ẹ̀wà ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kí ni wọ́n ń ṣe ìran oúnjẹ kan náà oúnjẹ làwọn méjèèjì torí náà ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí ni wọ́n ń pè ní ribal buyur ṣùgbọ́n ribal duyun àbí ribal kurud riba apá yáyàn ní nǹkan ìyẹn kọ́ bá almost gbogbo nǹkan lápèjúwe mo yẹ èèyàn kan ní kíni omi yìí mo ya ní omi yìí mo ya ẹ̀wọ̀ gbólóhùn tí mo lo mo ya ní omi yìí ó túmọ̀ sí pé kíni yóò mu omi yìí yóò wá dárú rẹ̀ ní ìpadà fún mi tí má sọ pé mo yẹ lómi yìí ni kò fi dá méjì padà fún mi rìbá ni mo yẹ lágbo yìí wàá fi dá méjì padà fún mi rìbá ni kí ló fà òní pé káyà yàn ní nǹkan ìta tí ya ń ṣàánú yàn ni à ń mékì owó lórí ìta àbáyá yàn ẹ wo gbólóhùn tí mo lo mo yẹ ní aago yìí láti lọ lò ó ṣùgbọ́n òun kọ́ ni wàá dá padà fún mi ní yíyá tí mo ń sọ ń sìn tó bá ṣe gangan ló máa dá padà fún mi is nǹkan yẹn gangan àáríyà ní ń pè yẹn ìyún kọ́ là ń sọ mo yẹ o lè lò ó kó lò ṣe ni wàá mi mi ì gbọ́dọ̀ gbàjú dédé mo ya ẹ lọ ṣùgbọ́n ẹ wo gbólóyìn mo ta aago yìí fún ẹ mo ta fún ẹ ẹ bọ̀ wá fi dúró méjì padà fún mi kò ń ṣe rìbá sọ̀rọ̀ mi yé mo ta aago yìí mo ta fún ẹ ṣùgbọ́n máa ti gbarú ẹ padà kò ń ṣe rìbá torí nísìnyí lẹ́bù eléyìí lẹ́bù pa ń ṣe bísínẹ́sì ni ọ̀rọ̀ àpò pé mò ń ṣàánú ẹ̀ òsínbẹ̀ ìwọ gan dúró ń dúró kí ni ẹni tó fẹ́ rajà afẹ́jọ́ rajà yín mo ta kínní ìfẹ́ wàá fi dá méjì padà bọ́ mo yẹ gbólóhùn àánú ni sọ̀rọ̀ mi yé ṣùgbọ́n àwọn kankan ń bẹ tó ṣe pé tó bá ní mo tà á fún ẹ ó ti ní sìn ó sì gbọ́dọ̀ jẹ́ déédéédéé ó ti ń sìn yẹn náà ń pè ní ribal bèrò àwọn kan ló ní ṣe pẹ̀lú oúnjẹ àti owó sọ̀rọ̀ mi yé so àgbọ̀rọ̀ transfer eléyìí wá sí mo lè sọ pé mo tago yìí fún ẹ wàá fi dá méjì padà kò ń ṣe rìbá tí n bá ní mo yẹ ní aago yìí wà fìdá méjì padà òun ní yorùbá máa wọrú wọlé yìí ṣùgbọ́n àwọn nǹkan oúnjẹ ó ti ń sìn bóyá mo sọ pé mo yẹ ẹni o bóyá mo ní mo ta fún ẹni o ó ti ń sìn àwọn rìbá items ní oúnjẹ àti kíni owó oúnjẹ àti kíni owó rìbá items ni wọ́n bóyá gbólóhùn mo yẹ ẹni o déédéé ló gbọ́dọ̀ jẹ́ bóyá gbólóhùn pé kíni mo ta fún ẹni o déédéé ni bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ kí ni lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ́ pé kí ni irú oúnjẹ kan náà ni ẹ ráìsì kìíní kan lélẹ́yìn ẹ̀wà ẹ ráìsì kan lélẹ́yìn ẹ̀wà kìíní kan lélẹ́yìn ẹ̀wà ṣé the same thing ló fẹ́ pààrọ̀ ó gbọ́dọ̀ jẹ́ déédéé ó bá lo gbólóhùn mo ta ó bá lo gbólóhùn mo yẹ rìbá wà ń bi àwọn nǹkan oúnjẹ àti owó sanabuwa muhammad sallallahu alaihi wa sallam kò fẹ́ ìdàkítàlà kọ́tà àdìl asnáà tó bá ti yàtọ̀ síra wọn eléyìí ráìsì eléyìí ẹwà ẹ lè parọ́ ẹ bó ṣe wù yín ṣùgbọ́n mọ́jẹ̀mọ́ ẹni kó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. dọ́là àti náírà èèyàn kan lè lóun fẹ́ ta dọ́là kan òun fẹ́ ta ní kí ní five hundred naira ìwọ tó bá pè ó lè rà á ṣùgbọ́n mọ́jẹ̀mọ́ ẹni pé kí ni ìyá dáńbí ẹ̀dìn ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ so eléyìí nǹkan tí a gbọ́dọ̀ gẹ́ẹ̀tì ni kọ́lọ́mọba kí ó ṣàánú wa à nílè gba pẹ́ṣẹ̀ kankan ni. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت